wọ́n kàn lè hu ní òmìnira wọn ọ̀hún ní àwọn rẹ̀ mìíràn ọ̀nìtìrẹ̀ wọn ọ̀nìtìrẹ̀ ní tìní pàdé ha ọ̀kẹ́lẹ̀ ìkàlẹ̀mọ̀ mẹ́ àtúrẹ̀ mọ́ ìnìyàn náà yìí náà náà nyẹ́ bọ́ọ̀bà ẹ̀ wọ́n ọ̀rá yìí ṣé ọ̀hún yìí ẹ̀ lókà wáyé kàwé ọ̀nà tó wúlò àkà ayé náà jà ẹ̀ ẹ̀nà àbúrò ẹ̀nà náà fẹ́ mú kọ́rọ̀ wà láì wẹ́ẹ̀ lì àwọn islam dọ́mẹ̀ká lórí ká ilẹ̀ ilé olóòlò ẹ̀mẹ̀ ọjà hàn náà kàyé inú kìíní lẹ́nu ọjà hàn nàbí náà náà kwàdà kwàdà kwàdà eh e janin aka wa izuka in abdat ilayka ma ayiba fasun hawakul ya ainu linnasi ayinun ije ore ni ruwa do la awa ko nu lo ada zuwen ada sumara anana na eh eje na wa hawa ete na ke da da da wa ha de ẹ̀sìn ilé àwọn ah, yẹn nílé yìí dẹ̀ wọ́n kẹ́ wùsùn wáyé tẹ́ àwọn ah, yìí tẹ́ wúrẹ́ wíkó ìhànyí ń lẹ́tẹ́ ẹ̀sọ̀ dáàbí sátáláìtì kí lọ́wọ́ àkàrẹ́ àwọn ẹ̀tẹ́ dọ́kà wọ́n tẹ́ ìlà ahọ́hún ní hàn nọ́nù wà á ṣe bí màrúfin wà sàmì màní tọ́dá wà fárik wà làkín bìlẹ̀tì hìyà àṣánú wà á ṣe bí màrúfin wọ́n yàrá dẹ́wọ̀rọ̀ ase ọ̀rọ̀ rẹ̀ rádà ìkíṣẹ́ kún un màgá ọ̀bùkí èyí bọ̀dá àkọ̀rọ̀ nìyẹn wà á ṣe bí máa rófin ẹ̀rọ láàrá lánàá ẹ̀kọ́ ìdọ́sọ̀rọ̀ lánà ọ̀ ilé àkóhùn nírin ẹ̀fẹ́ ìkúkúrú dìbí àkóhùn nírin chance na awọ wafarik bi ushere tite yẹn na ka ekoro di ike na ya min amma walakin billati hi asa like jirira an jirira jirira asa ka wo gozo ente hubura nan <laughs> eh ya ole dam brodu luko ko atuko go kene ni am nemen ni jirira aso to duane ma ndelo doka craft lewi enera wa like about ko to di ili su dia non ri ka ya o duana je ilu ri zamane <laughs> ka eh bilati hi ansa mto wato tun ko ri ko doka ma eh. <laughs> elewi ne ro doka kai wa ka wato na na to na gaskiya ya mara to dole ne yi oh hin gura na rasu

náà ojú omúlé ni bẹ̀kú èmi ní arábàkà labẹ́rì mẹ́rẹ́sọ́ọ̀d omúlíkọ́ ni bẹ̀ni bẹ̀kú òní ìdí àbá náà ní àwọn ina ẹnìgbà ẹ̀rọ náà kàyọ́ mú yìí ní ẹ̀rọ sí náà táì máa yà dàrẹ́ àti òsì kwẹ́sọ̀n bọ́lá ẹ̀rọ náà ní kú yìí ẹ̀rọ àwọn yàrá náà wọ́n yà jẹ́ ni so ìlú sáà lè ní kẹ̀rẹ́ ní kwẹ́sọ̀n wọ́n bí subhanakallah wa bihamdik.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 وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته آه، يا رب من نرسل وهي رمى جنكا يا ويتبقى الإسلام أجل نايكا مجلسي يعني أوريه إنه صفر إن رأي akahe turacece hore na turina ana sere yani nye hure ta hure ba ni february eh hure ba ni february ko mhm na 2008 ni ku ijuma tana kai fi mawdu'a tu sharia استعداد للتزاود والاستعداد يوم الميعاد

anare de mu nene oka ayu al ahbab ma ya onaika misu de ulishe men tinajina nene oka yeka wallahi la huwa shirk billahi ona we oita da bero muri heken wal idrar bin nas ati oyukon katatwale ne wa khasatan oranaka particularly lọ́nà george ẹ̀ mẹ́wọ́n náà kan náà rò kí náà rò kọ́ akọ́kọ́ tí wọ́n kọ́ náà wí alijar wọn náà rẹ̀ rágùrẹ́ mu. wọn náà rẹ̀ rágùrẹ́ mu wọ́n lẹ́sí kọ́dìrìtàn nàbíhi alìsílám anáka islam pàtàkì tààrà ọ̀rọ̀ àdúgbò níyẹn rẹ̀ náà rẹ̀ rágùrẹ́ mu. àmà ẹ̀kọ́ ẹ̀ mà ẹ̀kọ́ ẹ̀yàn ọ̀rẹ́ náà wọn náà rẹ̀ rágùrẹ́ mu jẹ́ ọ̀rá iná ìdánimọ̀ kẹfì ìrọ̀mù. قال رو لما روي أن عائشة رضي الله عنها أنا كادر هنا عائشة ملو هنيتو أن رسول الله صلى الله عليه وسلم كتالا أنتم مولي ملو مغنى دور مهاي قال أو كاكا ما زال جبريل أني من ملك جبريل سجاني يوصيني بالجار دايهوني دا كنونو أنتم ملك ملك جبريل أني من سزاجه بوركنو هوني da kono non bil jar da malaika jibril la kai orto muri sallallahu alaihi wasallam da kai waka mi arewo mi arewo inere naika e wono kula mi arewo inere naika e ragoro da malaika jibril mana kai ni toro hatta zanantu toro don to muri sallallahu

<laughs> Ah, ọjà ọ̀nà ọ̀ka yàwùdílẹ̀ jà ọ̀nà ẹlẹ́ni hìnnà ilé ilé ìrọ̀nà kò wá bá tìrẹ̀ nà ọ̀nà jà ọ̀nà àká ìkà kún kẹ́yìfà ṣe ìta fẹ́ iná lọ́hà lùkárọ̀ mi wọ́n máa àlẹ́yìn ìka ìdá tàbùkọ̀ mi bá sí والإثنتان فلا تقربهما أبداً

amma a so bari mechanic bari goyi bari driver amma a so ife ra akuwal ọkùnfà iná lọ́hà zol kọ́rọ̀mì ọkà gúrúkà ife náà hàn banyẹ ní wọ́n mú yẹ ọhúrẹ́ rẹ̀ ni ẹ̀yìn ife náà àmàjẹ ní mọ̀lẹ́kọ̀ náà tó banyẹ tó náà ẹ̀yìn mú sí tó ọkà má ife ra wọ́n ìsìnàtàní fẹ́lẹ́ tẹkọrọ bó hùmà abẹ́dà àyìn ife ra àtànyẹ̀mọ̀ náà sì káfíwá pòrò àṣírkù bìlá oyi sasa bere muri yeke oyi heba oyi masiri yon onyenyo na donyonyo mawan wal idraru bin nas to oyi kun katetero do warwat no ko onu nuja na ma heba ngini da da ka hani wele asaba chensa da hu ọ̀rọ̀ rẹ̀ kújẹ́ lóun ní dá ọ̀zọ̀mí ihe wọn ló wọlé ògùgùrẹ̀ bọ̀rọ̀ wa ẹ̀zẹ̀nyẹ ọ̀rọ̀ ọ̀dàkó ìṣàdúrà ìfáwọ̀ ẹ̀zẹ̀nyẹ níwáka bẹ́ẹ̀ ihe wọn. ó ń tó mórí sọ̀rọ̀ lọ́wọ́ lẹ́sọ̀lọ́m

sayidina umar radiyallahu anhu ọmọ yìí nìhẹ inú man dọ́wà di islam sayidina umar rọra kó ọsẹ wọlọ kó rà bí forty years dọ́wà di islam àbọ̀mọ̀ náà bá ń nupojú ọmọ àná náà ẹ̀yìn ọ̀pára náà ọ̀nà rí àrà gẹ́dà sọ́ọ́ch òṣèṣèlè tẹ́ sayidina umar rà aka sútò ń lójú ọtẹ dọ́ọ̀ ní ohun abidà nìzàn akata akátà pòrò ọmọ ọmọ di islam umar kó ha. ọha abdulrahman ibn dị lọ ọnụ ẹkọ onye abdulrahman ibn of na náà ha ìrahụ etumiya kọnọba nítòjọ wọn lórí duka sídìnà mọ̀rọ̀ sọ̀tọ̀ jẹun ìrahụ ahịa àzá ọmọ náà màkà sídìnà mọ̀rọ̀ sí over years ahịa aza dọ tí na abọ́ọ̀rọ̀ ní ìjì ọ̀rọ̀ bí rí ìjì rẹ̀ ẹni ní ẹ̀rẹ̀ na kàn na mọ́nu lórí àná na náà na akéwì náà bí òde kèsì kí ó pẹ̀lú sí ọ̀nà àwẹ̀dẹ̀ òdòdó kúmùlù ìgbóyọ náà kò wá àwẹ̀dẹ̀ àbọ̀rẹ̀ ìkọnù ń ọba sukata kafafin layar wa ba shiru wa kalaguren lati na firu sura kalaguren shashasha agwawa isa ibanon enebe iri mere dem enebe na ikaka lahiwe ọdún yíwọ̀n èrò kan aṣíríkù òye wẹ́rẹ̀ ààyè ọ̀dàdá ìnìmọ̀ tó mọ̀ sọ̀lọ̀ ọ̀dẹ̀sọ́lá ọdún máa rẹ̀ kàrẹ́ ọ̀nà nù ni حتى ابن القيم الجوزية يموي إن رأي حق الجار إذا ذن ينوكو راو يترارسو إذا ابن القيم الجوزية رحمه الله آكانك آن يرن يدى وأنا هراء قرام أدعونا وهديتي طبعا قالنا كان تمري تمري ناني سوري ọ̀rẹ́ ní sùúrì ọ̀rẹ́ ìdíyìí náà ọ̀dọ́ nìkan ọlọ́lọ́ náà wọ́n ní ẹ̀ tó wọ́n kàn án ní sùúrì ihe na-agwọ ọnwụta ntụmụrụ ka ọ na anyị ọ anata ọhụna na ọkụ tinye ome ọhụ na ife wa mido ma nụkwa na kwa benyere ya akwụkwọ ọdụ na ya uto ya na-abụ ọzọ ahụ ọ na-erite udo ga aka ọ na-ewerela ọ na-ewerela anara gwọrọ ọ nọrọ ịnawa ọha dị ukwenye ka o lere dọzọ ndị ahụ ọ abụọ na-apara ahụ sẹ́yìn òsì yẹ ẹsẹ̀ bá kònyẹ dọ́kẹ́ ẹ̀mọ́ nyìlì ẹ̀ mọ́nà àkọ́nyẹ hàn náà ọ̀nà alágọ̀rẹ̀ ọ̀nà àwọn ọ̀hìn ẹ̀dín kònyẹ mìíràn dọ́nà ọ̀dù òkùhù òmùlò àlákà ndọ̀dà tó rìn nìyẹn. ìjọba ẹni ti dọ́nà nù ká àánú lè mi nọ́ọ̀sẹ̀ ní májìn dọ́wà dé pẹ̀lú sọ na ihe

gọ́wọ́lé díẹ̀ wọ́ọ̀rù ọ̀nà ìrìn gọ́ra nìkan wàá sọ fàbẹ́rẹ̀ mórí ẹ̀kẹ́ wàá mórí yẹ̀ wá ọ̀nàrẹ́ lọ́wọ́ àtúndà ẹ̀ka ẹnu kura ó kò dòwòrò ọ̀gá ọ̀dọ́ tó mórí sọlọ ọ̀sọ́là múlá sọ́sọ́ nìkan mọ̀lẹ́kà jùbìrì òhun ni wọ́pọ̀ oró ní ẹnu kura nù òhun ni wọ́pọ̀ oró ní tòkísà wọn ò ní ìkànnì kàákà náà kó lánàá ọ̀nà oṣù náà ẹ̀yìn wúri ní gbani aláhi sọlọ́tò sọlọ́ wọ́n ìnà jar alásàlásà ti asnaf àwọn èrè náà ẹ̀ka ẹ̀rọ ọ̀rá gbọ́dọ̀ mu ọkà jòzè nìyí tó lè lé nìyí rẹ̀ táyì nìyí fẹjọ́rù lákà wọ́n wà alàgbé rẹ̀ mílà àyàn náà ẹ̀ka ẹ̀rọ ọ̀rá gbọ́dọ̀ mu àná ẹ̀ka ẹ̀ ìnúzi islam náà fọláhù hakul jawab ọsọ nọ ọ enyi rẹ zan anatọrọ e awọrẹ sọ ka ọnọsọrọ agoro ẹwúrẹ e anyi rẹ zan mi kana wàjáru laka wọhùwà mí nàlẹ mùsùlùmí wọláhù hàkọọl anya nà ẹwúrẹ agoro e anáìka inú kó múri ọrù sọ náà ama ni ẹdá ẹwúrẹ agoro náà kó múri ọkà ọsọ nọ anyi rẹ zan ẹwà anáyẹ rẹ sọ àwọn ọgbẹdọ mẹyọ hàkọl jọwàr ẹdẹ zan nọ rẹ ọsọrọ agoro wọ hàkọl islam àtẹ̀dẹ̀ ìdí islam kó kó múri àndáwò dọ̀tọ̀ ẹ̀wà. وجار لك من أهلك وأرحامك وهو مسلم فله ثلاثة حقوق أوكا أعني أنا ولا قرن ونايكا أولي أغياني دا أولين أعني دا إنا نايكا أولي أولا قرن ون دا إنا نايكا كو مليار so ina ni da wayan na kijana kusa arham wa ganin lọ́rọ̀ ìwòkó mo ní ọ̀sán náà ni ìrẹ̀lànà ẹ̀tọ́ ìrẹ̀lànà ẹ̀tọ́ fọláhùn sálẹ́fẹ̀ tó hukuk wọ́n ní ìrẹ̀lànà ẹ̀tọ́ náà yà wọ̀rẹ̀ so hakul jiwar wa hakul rọ́h wa hakul islam ìrẹ̀lẹ́ ọ̀rẹ́ àgùrẹ́ wọn ọ̀rẹ́ ọ̀sẹ̀ àgùrẹ́ wọn àti ìrẹ̀lẹ́ ọ̀rẹ́ gẹ̀ẹ́ náà ẹ̀ka ọ̀rẹ́ ọba ń dún náà nǹka wa hakul islam àti ìrẹ̀lẹ́ islam náà yà wọ̀rẹ̀ so. وهناك من الحقوق الكثير Doka balakitara ah, anyi ini ireiza anaika anukura onye tuloso anaika ruparaki. Liza agwabo wajaba alaikum ọ̀rọ̀ àbútura rẹ̀ sọ ni an tu'addu li kulli dhi haqqin haqqahu. Kawa sira ito zino nya anaika nya na ito wasi yoz. Ireizo nya na re wasi ireizo da yo. فإن هذا لمن الإيمان أقولك وعينك دوا ما سيزور هنون إني أعيد وعيه وإني إيماني وها هي بعض الحقوق أوكا ويلي بوري أنان إني إبا إني إليلني أنا واهي بوري أنان إيوا هي أوكي دوكا كامان هي ماني دوشو وين إني في الحديث الذي روي عن أبي شريح إني حديث أنا كادوني أبي شريح الخزاعي رضي الله عنه أنا كواني الخزاعي أمره نيته أن النبي صلى الله عليه وسلم قال ka pataki tara annabi umure man wala dole mo haya o kaka man kana yu'minu billahi wal yawmil akhir pataki tara na na ko do yo muri do do ka nyi ko dire men fal yuhsin ila jari odono umi bere hiya onon ne ra goran man kana yu'minu billahi wal yawmil akhir ona na ko do yo muri do do ka nyi ko dire men fal yukrim dayfahu ono rimi bere ro gana ni dan ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليسكت أنا نفكا ọdọ wo mo ní dọdọ dọ ká ní kọdọ man ọmọ ọmọ ìdá kàrẹ wàásìlì nù kàrẹ ọhálì nà kẹrẹ zọf kan wéé rẹ kà náà bí rẹ rà dáńtì nù ọkọọkọ. wéèrè ní hadith ọ̀nà bóra nù ẹ kó wọn nara gbòòrò kẹne tọ́ náà kó wíyú ọ̀nà wọ́n zọ̀gá ọ̀nà wọ́n yẹ dá. ọ̀dọ́gà tó rọ̀ gọ́nà ọ̀rẹ́ dùgbanyẹ̀ dùgbanyẹ̀ rọ̀ gà ọ̀hún. tí ọ̀rọ̀ olókè ní yìí mẹ́rin ní tó bá ní o òrèrè ní yìí mẹ́rin lókè ní tó bá ní o àwọ̀ ọ̀rọ̀ olókè ní rẹ̀ àwọ̀ ọ̀hẹ́ ọ̀dọ́ rẹ̀ o àgbóṣá àlọ́bẹ̀ àwọ̀ òrèrè yìí mẹ́rin lókè ní àwọ̀ ọ̀hẹ́ ọ̀rọ̀ rẹ̀ ní ẹ̀dọ́ tọ́ anyị onye ọ na-anyị na-eji n'ere an ila na ka ebe redio mu ihe ọjị ọzọ ga minisi dubanye ẹhụ ime yi n'ite hausa ndị tetere ya na ewe ni bilere ihe ne dubanye wọn dubanye anyị sa arụ nke onye wuri ha enwe ekuru jira ọdọ kanyi sáà rọ ya nù gwọwọ tọ wee ṣe fitaa n'egbiri amụsọ ntọrọ ẹwọ ya nù anibiri ìṣòro ga ẹnwọ ìnike n'ezi anibiri ìṣòro anibiri akụnye nwa ajaja nù ẹyẹ dà ọdịdị kọ ka a adịghị ka a onye igbo anibiri ọbụla ọ na-akawa ya nù lẹka anibiri ọhụrụ ọ na-emete ya ezi.

ẹ̀ma ní bìrẹ̀ ní ìtòkú ẹ̀wọ̀ ndá àwọn àmì ìkúrò di yọ̀wù. ọ̀ka ọ̀nọ́sibẹ̀ tẹ́lẹ̀ nìke arìnrìn hakì ọ̀sọ́ ọ̀nọ́sibẹ̀ ọ̀nọ́sibẹ̀ tẹ́lẹ̀ mu hakì rẹ̀ ọ̀yíkà anyị atụdọrọ aka ndị ọrụ anyị sịrị ego ehiri wee nyere ya ọnụ nyere usoro kuri na so forge so atụdọ create event lene zai nyere ụka anyị. ولقد أشار أيضا الحديث hadith nan prakara ala re tanu hire anya bi jamalihi agwa igwo na hadith ona gwo na chere reka wa kamalihi atori gwo na gwo enituma anna ikram ad-da'if ka prakara oidu banya roga min al-iman ino idoya haythu anna al-bakhil agwaka abe anaisa ba'idu anin nas beni zi kanani anaisa al-bakhil ẹ̀nà ọ̀sọ́ mọ̀dọ́kọ̀ ẹ̀nà iṣẹ́ mọ̀dọ́kọ̀ ọ̀rọ̀ lágọ̀rẹ́ mu òsì ìrọ̀ ọ̀gọ̀ náà yẹn wá mẹ́ọ̀. àwọn nyìlì yẹn nara anakọ̀rẹ́ ọ̀nù dẹ́wùrẹ́ ọ̀yẹ́ ńun wíì sì lè hin dọ́ọ̀kẹ́dẹ́ nyìlì hin ó sì kọ́ abárakọ̀rọ̀ ọ̀nù bàbá àfọ̀ èsìkí lọ́nù yẹn náà lẹ́yọ̀ nù dọ́ọ̀rọ̀ ní ìyá ẹ̀zọ̀. sílítàsán ọ̀sùtà ọ̀rẹ́ dúró sílítàsán dọ́ọ̀ ní pàtàkì dọ́ọ̀ yín náà dọ́ọ̀ kọ́ iné yìí ọ̀ọ́lẹ̀ kọ̀nẹ́ sọ́sùtà hù. ẹ̀yìn sọ̀rọ̀ ẹ̀yìn sáà àyàn náà ọ̀nà rí wọn náà ìsìnkọ́ náà rákò lọ ẹ̀dẹ̀ kò shift ọ̀dọ̀ ọ̀rẹ́ ẹ̀kọ́ ọ̀nà náà rákò rẹ̀ àbáná àbáná isa ka, wá bàídù ánì náà wéèzùé kanáyàlá sọ́rọ̀ mi àbọ̀ bàídù ánì ya ka aljanna wúrèzùé kanáyàlá kuma bàídù ánì wala re kana ko le muri wa ye muri muri to yi ko wa wa na goro muri fal karam al karam ayuha al kurama wallahi abizana hi ubanye ubanyo yin ma he ona na ko nyo banye imana abizana hi e do ime oyin and wa ko no banye so na wa iza lọ́nà kò làwọn ọ̀rọ̀ jẹ́ báyìí ẹ̀yìn ní kata nọ́gùn mbọ sọ ọ̀nyá rẹ̀ fẹ́ǹsì rí yàgò tí gbóhò tí ní ìdẹ́ ọ̀nyá dọ̀rọ̀ ẹ̀dá wọn o. amal xasala ti àkírọ́ ọ̀kà awéré bìrì ọ̀dẹ́rẹ́ mọ́ nọ́ọ̀kà tí ní táàkà nínú ní mìíràn ẹ̀ fẹ́lsẹ̀bìl ọ̀ ẹ̀yìn òdòkú hàn nù fẹ́lsẹ̀bìl òkú náà ẹ̀ka òun zòlà òun ní àbọ̀dà kùn hùnà náà fẹ́lsẹ̀bìl. ẹ̀kọ́ ọmọ nìgbò lẹ́sọ̀ yìí anyị e, e, e, enweghị na narị anyị nyewe ụwa narị narị na-eke wee gụọ anyị nwa na-eke ebe narị mustapha na-ọrụ zari ahụ so ومن سبحانه وتعالى أوقع علينا الجنة عينا فيها تسمى ماذا سلسبيلا عينا فيها أين نين نرجمها إذا تسمى داهية وكنوريسوي سلسبيل إني نوريس سلسبيل نين نرجمها كويهو دلفاق دوني بهيك ويهوين so oka iso na ka na oka abogon na kan idan ukuwa izoyin sabi an ya kula almu'min khair ana ko ni kuwa izona na ba na ko sai uku muri oka ra izon àwòlè yaskut ọwọ́ òṣèlú náà kókó haisu anna kulla kalimatin tahrojo min fihi agoka farajara bi ocire goko nyana to ehun ni na ne musajjala aban wana record musajjalatun alay back quotation wa sayusalu anha an aba husinan ekoi kiyama qala allah ta'ala mun nan ne ba kaka إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قيد ما يلفظ من قول إلا لديه رقيب أكيد أمرك إذ يتلقى المتلقيان إذا أنا رسيل إذا أنا أدو إذا إذا أنا أدو إجاي أدو فأدو إلي أنا ذاك كما عن اليمين قعيد وعن الشمال قعيد anya na je iwore danya na je ha, ana je iwore wa kare yo de do de chere ana je iwa wa kare di de chere ando muri kan ka do ai sana ma chere ma yalfizu min qawlin enyi se to he hu ni non non enere oika do onye onwe illa ladayhi raqibun atid ake raqib ana chere o chere atid ana chere diora ake chere hukumu na kusiwazi sai rarar nan wa innal mutahawini fi hadha al-amr aka abar na kai ya shi wure ne haka an dan ne en ne bato es to pire ne haka de ire ire ma ire ire ma do easy wa haka o ido la ire ma do easy wa haka o ido ndo to da do easy aka sai sayufajjauna yawm al-qiyamah eni ẹni wa hule hẹn kata yẹ mọ̀ kìyàmù. ta anna allaha deni tuka farakitara omurihi qad sattara lahum sagha'ir wal kaba'ir kuma yana ce da wuri ti yen a bawi wi ina koyi ne me ata boy oban ban ina koyi no da allati iqtarafuha fi dunyahum ana ka enne suwa ne me they committed ina hanon li yuhasibuhum alaiha owó omori ọmọ sílẹ̀ ní tirẹ̀ sọ́sọ́ náà lànà jẹ̀zá ànúwìfà ọkọ̀ di iṣẹ́ ọ̀rọ̀ta anáìkọ́ ọ̀sẹ̀ rúkọ́rọ́ náà lànà kọ́lá tààlà omori náà yín bá kàákà wà òrìdó aláàrọ̀ bí ká sọ fan lákọ̀njì tùmúnà kàmá kọ́lákùnákùn lákọ̀njì tùmúnà kàmá kọ́lákùnákùn àwọn làmọ́rọ̀ bẹ́ẹ̀ ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه مما فيه ويقولون يا ويلتنا ما لهذا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا عصاها ووجدوا ما أملوا هذا ولا يظلم ربك أحدا وأردوا على ربك abọ́ zamani b'a tɔ hɛ yɛ omori yɛ na tɔwa ne hɛ ne muri yɛ kan kɛ omori yɛ mɛ omori yɛ wa ne muhammadu sallallahu alaihi wa sallam daa bɛn nɔni huri tɔ hɛ sɔfan na ka zamani taari saabun taari lain wajan arabu ka walima lako sɔfan sɔfan omori kanu b'a bɛ yamal kiyama daa kama alayi kama tɔri saabun saabun saabun yɛ zan nɛɛrɛ tu disa wali jɛnɛw ni den sarakala bi sarakala a bala times hundred aljanna wani iri suna ba alkita yin 1000 iri kalawa za sahu ya ọzọ tara sahu na times 1000 aljanna na ọrẹ tara iri ala akọ ẹbọ dara akọ disgo aka na cheke ya ami ọrẹ tọla ami ọrẹ mẹ fóró dẹ ọta abalẹ tara daljanna ti ba tara karawa ana kẹwọ dẹ ka balọ ja ní ndàbí that you understand the malaika na ta kala barji no you no movement umuri ba kaka ya mashar al jinn wal ins in istata'tum <laughs> an tanfuzu min altar samawati wal ard eh fanfuzu la tanfuzuna illa bi sultan umuri ko na anyam to de lot enya na anyam to wa wala tarsahu dumuri kai laqad jittumuna kama khalaqnakum awwala marrah abọla na ewọtara abọ abọla na awọ ina ahụ ahụ onyi kuma abọla wẹbẹ náà ọ̀nà jòmọ́ náà dùn àwọn ẹ̀ dọ̀wà lẹ́mọ́ lẹ́bẹ̀ ní ìgbà kẹlẹ́ èyí jò wẹ̀rẹ̀ ẹ̀yìn sọ ẹ̀yìn sẹ́yìn ahu wọn wọ́n mi tọ́ ahọ́ jẹ́ ẹ̀ ó sọlọ sẹlẹm ọkọ yóò sọrọ yọmọ hufatan urotan gurla yọmọ kìyàmá aba hufata ndola abususu yenye na koda watu hao urota ahụ na hao nakete gurla daika bola reje ni reje wala dahi aisha radhiallahu anha dahu tumuri sallallahu alaihi wasallam ekuwa no dawidi an ya iya no wena tura ona kwa me kwa kwa kwa yaka dubi tukaniya ma lakɔji tumuna umene henni dɔla misiri wele rebe tumi kama kɔlakunako awɔla maro an kame mɛ tó ni dun ne henni dama awonu mɔnɔ awɔ mu rebe naaje ne kuma balza antum ala naji alalakum maw ida abika dada nyi loyin daa nini ka ɛn nyumɔn mi jitete ka ɛkó yà jina wani wa gɛ waa kaa yɛ wɔ dɛ ka nena wa bɛ ìyá ní kọ́ ní okò mọ́ ní ẹ̀wá rẹ̀ náà ẹ̀ní ẹ̀nà wà bẹ́ ọ̀dọ̀ múlíkà wéèrò ní ká anyẹ́ kóyà jẹ́ ọ̀ní mọ̀ ká ntẹ́ yàrá àgá jẹ́ wọ́wọ́ di alikitaabu ìmúlíkà àbẹ́ chaka ndáyísáná kyerẹ́ àbá aṣọ bẹ́ aṣọ bẹ́ wọ́wọ́ di alikitaabu fil ẹ̀yìmánì àmánu wà àyísáàrì lẹ́dínà káfíìrì dáhùsí chaka ndọ́ọ̀lù. dafi ya bar na ka e dawo muri da ki jirin wari asu ne han abar na ka enne dawo muri da she ne wa jiri wa to do muri ka ori hono wa amma man utiya kitabahu bi yaminihi fa sawfa yuhasabu hisaban yasir na ka na tuwa ne jiri wari hono ono eka in mana gorete ashiran wa cheko anda mashiran do wayro ومن أوتي كتابه وراء ظهره أو أن يساره فسوف يدعو ثبورا ويصلى صعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لا يهور أنا نفي أن يجزوا أزيل ما يجزوا أين ولن تو إنما نوبي إنه لا واصبورا واصبورا أو ogo weri ni tun ogo da ko na yana yando mulki la tadu la tadu suburan wahida fadu suburan kaseer noni ni wat odo ku tori ni wa na tele ni rorupuru ma ba ma ba ni wa so yaro ni mo na odo hore fatara al mujrimin abana kama onini ana ko ni de ni re insana ka en so wen bi de ni ko ere di ridan ah ele yo mushriki na mimma fi dai ni yin yawon abin zana tiritin wani aguke diska a kashe kare wani kunyon nan wani na wata ta wa ya koluna da ni kwa kaka ya wailata na o o da biyu kene ini mini tora mali hazal kitab sai na yari wani ana kaka la ya kodir sogiratan wala kabiratan illa aksaha ọrẹ bá náwó títẹ ilé ewé ewé àtúndà bámbányá ni mẹ àákọ ọkọ ọgù ìwé náà wọn ní sèrè dọ́sọ̀tọ̀ yìí wọ́wọ́jà dùnmọ́ amílù ha bẹ̀rọ̀ àbífọ́nà kàákẹ́ mi ní mi wọ́n ní wọ́n bá nílé ka wọ́n àmà ní makoyọ̀ ní ẹ̀kọ́ ìhàn lórí fídíò lórí ọ̀fun muhammed wọn ní wẹ́ẹ́rì dídú èrè dọ́ọ̀rẹ́ ẹ̀rẹ́wọ̀n kuma e ibura na dawo na shola rutola ananka ile na mo bisogo kogi ile ano bisogo kogi ni babangida <laughs> ile ni ukene ile ni umwase bisogo wa bisogo kogi oni mbang oni sonde mbang dole tu oh e quarantine ono president of kan christian association of nigeria ono president christian association of nigeria inu babangida ni di imbang don na fi imbang wa ka kan kan ne shari'a hanan wani mabara an sa doka ignorance or madness da fa wana zo ba wa na kan zo nyeten abu ago ka waye anyani wuhi to bishop ko dio na we bangida on in london do so bangida kene the government of nigeria he doesn't fear god he does what he likes <laughs> hallelujah don't that now one babangida ka ebe zai ibe on western germany babangida eze ọtụrụ ha nọ na naijiria babangida dọka babangida data ọkwa ha ndị dịkọ ọka mma ni london anyị hotelu chekwa nọ na na ka wetin we show ne ashiwu grade one ba ọ na asịta na enwu that set ili ha nda kọmputa ya abụkụ abụghị dọtụ nọ na ma ịlọ dakọba that's cassette ọ yi babangida ni. Bẹ̀rẹ̀ sí wa, ẹ̀ kọ́ ẹ̀ babangida. lọ́nà àwọn. bíṣọ́bù gbogbo ààrẹ travel ta ọ̀rí nàìjíríà àhóṣe ní network news ẹnọ́ka you see the government of nigeria is sick. ó ní ìdádò bọ́ngídá kọ́ lọ́nà bíṣọ́bù wà á rẹ̀ àwọn ọ̀tá ọkà bẹ́ẹ̀. àìrọ́dọ̀ àrọ́bà ìdí bọ́ngídá kéyìí ìyẹn náà àrọ́bà àbúrò náà nù <laughs> ó yọrọ àyẹ̀wò ajé nìfà ẹ̀wọ̀n jẹ́ kìnìún ní sikọ́ni lẹ́nu. lọ́kọ̀nọ́kọ́ wa ẹ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n ẹ̀ ana mun ro mun da yin ta to fim doka bishe ko kodi ta haku nan ah bishe ko kodi re poro lo gida ka now pay in it the whole world that watch film on them announce the whole world and you film on that watch we should go cook pay ìjánu òfin wọn tẹ discover ka ah bishe ko kodi ọsẹ mi that is on the imbank event this year ten. ẹ̀rọ ìnìjẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹ̀wọ̀n náà pípà wá aṣọ ọ̀bùn náà bíṣọ́pù kúgì wá àti ọkọ̀ yẹn dọ̀kà á ẹ̀dá oṣù àmì kàáyọ̀ká ẹ̀lẹ́mọ̀ ṣiṣẹ́ pẹ̀lú ilé ọ̀nà àyẹ̀tọ̀ ẹ̀ wọ́wọ́ lọ́wọ́ká bíṣọ́pù kúgì wọ́n ti wá káyọ̀ náà ìbọn gíga ọ̀sẹ̀ tán ọ̀pìn ìbọn gíga ọ̀sẹ̀ yẹn náà jẹ́ ìdíjọ́ ni so the devil the devil àti ìtọ́nyẹ̀ náà náà against ọ̀ni so woe to devil that would do <laughs> okogi wáá okogi osire ní kogi rẹ wọ́n kú kogi èrò ká àwọn ọmọ ní sọ́nù ọ̀zọ̀lá ẹ̀rẹ́ sọ ọmọ ní mọ̀lá ni àbẹ̀rẹ̀ tí ń yọ ní ẹ̀kú yẹn àbá wọn múlò mọ̀ náà ẹ̀kọ́ yọ mọ̀lì kí ẹ mọ̀ dàmọ́ lé ṣù ẹ̀wọ́ yọ ẹ̀wọ́ yọ wọ́n jẹ́ dùnmọ̀ àmì lọ́hàn àdìrọ̀ dùnmọ̀ rí ká kúmá dùnmọ̀ ní nyùkátà kan wà ní mọ̀ wàlá yọ umuri ya wani muhammadu sallallahu alaihi wasallam ọba mẹzẹnyẹnyi rí ọba mihuna ẹzẹnyẹnyi ẹdẹ mẹsẹhu náà rẹ ayé mẹrẹ jíwọ umuri subhanahu wa ta'ala lezalika agwẹsẹn nẹnu wúlò kúkú umuri suwọlẹ nẹnu ká abikọ bukọ ayé kabirẹ nọ n'aka ọ̀nà kyerẹ títẹ abẹ kọwé nọ n'ami abá wọn umuri akọwa gbàgbọ́ dọ́ ẹ̀ka umuri madahallahu mu'minina umuri hàn gamawa ẹ̀dínà ẹ̀kẹ́ dọ́wọ́. في القرآن الكريم إني القرآن يكون يبان حينما قال إني جنوك أكا والذين هم عن اللغو معرضون والذين هم عن اللغو معرضون ومش سبحانه وتعالى جاء قمر نايكا لكي قد أفلح المؤمنون فلكي ترابا نايكا إذن إيشو قري ولا رياها لكي إما يمنون نبي الذين هم في صلاتهم خاشعون انا وباك اني ني مهم تنزل ناكو اما كل ما قام اما كسلا انها سلا بني ناكو دي نا شن وهم مريره تمري سا سنا غوتا والذين هم عن اللغو معرضون انا هناك كان كان ما شان فني به ودا كان هذا مو وي مرين نين اني لا انا كاي كومري لو باو ذاك

wak abiya tenge eh, anyi ladono nyi yauda eh, kanyi bi anyi ladono nyi kumuri wana kana ku kana ku ya mura yin ne wa bi qawlihi ta'ala atin ne ku mun na kanyi ne baka wa idha sami'u lagwa a'radu anhu a'radu anhu wa qalu lana a'malukum wa lakum a'malukum lana a'maluna wa lakum a'malukum salamun alaykum

ẹ̀rọ ẹni bí sọ́nà ẹ̀mú wà ní wọn náà mi. wọ́n kọ́ọ̀lù dùkúmù ní anadẹ́kẹ̀tọ́ mẹ́ta kan yẹn wà rẹ̀ rẹ̀ hún níbi náà máa ní. lẹ́nà àmàlùnà ayọ̀ ọba yìí kọ́rọ́ ní màmí ọba ọba mi wọ́lákùn àmàlùkùn náà nọ̀rọ̀ mi ọ̀nà ọba mi salamu alaykum ọ̀yẹ́ òwe tó ní lẹ́nà tẹ́gìlì jahilin mẹ́bà bá hùrẹ́ náà rùmáyé Oh, na ya tun mana ka ya to na kuma nan ba ka so while away the time do ko mu da while away the time Nigeria nwa akwara Nigeria goro won Nigeria that make hije na ni school poru kene Nigeria ze ke kurono et government in Nigeria non e we man say rather than they shake millions millions hundreds of millions of naira they organize on the economy a night of 1,000 laughs. Where, where can I night of one thousand 1,000 laughs? Daza go, do nyare vikenere nere nyi doka da bole chekunyi. Da hizo da Fifty thousand, one million, ten million. Wakare kene dozu nyinyi. Wawele Nigeria ewa se sonye teani. Daza, elena ruta, elena kúrẹ̀ kó èyẹ ẹ̀yẹ anadi nàìjíríà tó hàn wọn wíyẹn ni èyẹ abuja èyí ìṣura ha wọ́tá náà wà èyí ìṣura pension old soldiers ẹ̀dá ẹ̀sẹ̀ kẹ̀hẹ́ ni wọ́n there is hundreds of millions there is a night of one thousand laugh dáná adùn rẹ̀ kọ̀ọ̀lù yàrá wájẹ̀ ọ̀nyẹ́ yìí ọ̀tá dọ̀rọ̀ ni wọ́n ní ọbaṣanjọ́ ìjọba ń gidi dẹ̀rẹ́ àtún dáyẹnẹ rẹ̀ ọ̀gá náà dẹ̀ vúúvúúvúúm dẹ̀ àbáàkà òkú èyí tí máa náà ní dẹ̀ kẹfẹ́ àyè fìkẹ́ náà dàrẹ́ tù mílíọ̀nù hàtì náà. amada zaire nyihu zaire nyihu in zogi nigeria na mu kama ne roya ini sene ke enya mfani ni dweke ha to na ni wa ko mu ya la na ko na na ni ne mun na wa go ya lewi e abija na kubo na do wake hana ko yo eh ne ne ko le mi shi ko lo so e mi bol wona ko ko do ta ni wala ta ni woni da ke wanyo tu shan ko ta ni won na wa nigeria ya ko ko mun da wa si wi duya ya wona wa football ada ya ko shia shia shia tete na ko wa ni mun na wa football na nigeria ko si ya ku basketball a siwin ya ni swimming a siwin ya ni rewin ya rewin nwa akọla arọ nwa akọla ṣẹkẹ ọ̀nà wa àti ẹ̀dẹ́sà ṣẹkẹ àti tóòlì àti ẹ̀dẹ́ pọ́ǹpù èyí ọ̀nà àkó bọ́ọ̀lù olú àmì ẹ̀kọ́rí ní europe ẹ̀sẹ̀ mi kò rí kì í ṣe ìlànà wẹ́n ní tuntun yẹn tó dòrí kì ṣe ìlànà ọ̀pàrí ọ̀pàrí ọmọ tí ọ̀rọ̀ wẹ́n ní kò rí ọ̀pàrí kò ní àná òyìnbó ni ní nǹkan parí ara ọ̀rọ̀ fíìlà ló ní tó hàn ẹdí yéésù ìgbà àtọkọ wa àbí géèmù nàìjíríà ọkọ mú nínú abá sí rìn ọdún náà ẹ̀sìn náà kàtà wọn ní the gamers ọ̀nà èdè the the soccer mú nínú ọdún mi wá sí rìn dáàtì yìí wìn. أقولك حيث أنهم قد اطلعوا على كتاب الله sima koko muri ni ene mani she hunde na na ko ma wan fane dure ke e na hora honan ile ne nya fane ne man nan ago ke ni ra je mu wo muri ni kitab rabbihim wo muri ne alladhi qassa alaihim ana ka wo muri na ra petarwa ma yahdusu fi dunyahu abisa na ba mai ne hanon wa ma sayahdusu fi ukhrahum atisa na ba mai daniku ani mai ne hanon na no 3 years ago just three years ago.